عباد الله ما ذكرته لكم هو في الواقع حال الكثيرين من المسلمين نعلم أننا سنختبر في القبر ونسأل عن ثلاثة أسئلة كان قد كشفها الله عز وجل لنا ونحن في الحياة الدنيا ومع ذلك يرسم في هذا الاختبار ألوف مؤلفة من الناس والعياذ بالله وفي الحديث الصحيح عن البراء بن عازب رضي الله تعالى عنهما روى عن النبي صلى الله عليه وسلم توصيفا دقيقا لفتنة القبر وللأسئلة التي توجه إلى كل ميت وهو في قبره يقول في الحديث النبي صلى الله عليه وسلم إذا أدخل الميت في قبره أتاه ملكان ويجلسان ويسألان من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث إليك قال النبي صلى الله عليه وسلم أما العبد المؤمن الذي عبد الله عز وجل كما ينبغي وهو في الحياة الدنيا يأتي بالأجوبة بكل سهولة أما المنافق فيقول المصطفى صلى الله عليه وسلم جواب المنافق أنه سيقول ها ها لا أجل سمعت الناس يقولون شيئا فقلته عاذني الله واياكم من عذاب القبر ومن عذاب نار جهنم يا وسلام ادوكا بلوا باوا اترى عليكم يا الله اتانوا له كما قال النبي محمد صلى الله عليه وسلم ادوكا باوا يا النبي àtàwọn sọ̀hábẹ́ anẹ́bùwà Muhammad àti gbogbo ẹ̀jẹ̀ máa ń tẹ̀lé súnà anẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tó bìbí ju àlùkìyàmù olùwàmẹ́ta àtàwọn náà nínú ìlú olóyè ẹ̀ka bẹ́ẹ̀ àmì ẹ̀yà wíṣẹ ọlọ́run bóò ni ọba ti rí lára ẹnì kọ̀ọ̀kan wa táwọn ọmọ lọ lé ẹ̀kọ́ kéwù la ní ọlọ́ọ̀ké ni àbí ìwé la ní ọlọ́ọ̀ká odijọ́ ọ̀dánwò ọ̀gá tí ń kọ́ máa wá lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ṣe ti wá pé ọmọ tẹ́ni sanwó ẹ̀kọ́ lórí rẹ̀ ọmọ tẹ̀dáwò fèlì kéèyàn ó tẹ̀dáwò nínú ọkọ́ fáàjà bí kò fèlì ọ̀kan náà nínú méjèèjì àmọ́ bò ọ̀gá ti rí lára èmi àtiwọ́ bí tíṣà ọmọ mi àbọ̀mọ rẹ bá wá sọ pé ẹ máa wò ó ìdánwò tó máa yín ṣe tó pé yìí gbogbo kwẹ́sẹ̀ǹtì ibẹ̀ mo ti sọ fún wọn kó tó di jọ́ ìdánwò bó ló ti wà ń jọyà àrí inú wa jọ máa ọmọ náà létí láti lẹ̀ ńgbọ́ wọ́n tún fi kwẹ́sẹ̀ hàn kọ́dà síbi ìlànà ìkẹ́kọ̀ọ́ mo tún sọ àǹsà fún wọn pẹ̀lú pé mo sọ àǹsà fún wọn pé bí n bá bí ń báyìí báyìí lẹ́ẹ̀bí o bí n bá bí ń báyìí ń tẹ́ẹ̀bí dáhùn yìí síbẹ̀ náà ọmọ tí ń ṣe irú ìdánwò yóò fẹ́ yìí bóun ni ó kéré láàrin nìkan kan wa ìjọba mùsùlùmí owó ni wọ́n pa fún wa o sẹ́rí tí mo ti wí yìí bẹ́ẹ̀ lọ gbọ́ọ̀rọ̀ náà máa nẹ́bí adámọ̀ orí láti ṣe àmà ìdánwò tọ́lọ́run ò yọ pamọ́ ìdánwò tọ́lọ́run ò sí ní pé ẹ lọ gbé sí báńkì kẹ́nìkan máa ń fi kótó di ọ̀dánwò ìdánwò tí fọ́ ìjẹ́nsì rẹ̀ wà ó kún tó kọ́ ọ̀rọ̀ látàyé lù yìí náà ǹjẹ́ ìdí yín ni o bẹ́ẹ̀ dáadáa lè tìyà mọ́ kọ́dà láti inú sàárè ìjọba máa gbé ní kọ̀ọ̀kan yín sí ìbéèrè tí ń yín ọlọ́run ní ká lẹ́nu wa sọ fún wa. ẹ dákun ìjọ yẹ ìjọ gbójú mu ìjọ sí gbọ́ kápọ̀ máa lẹ́bi ádámà kan bẹ tó fẹ́ ìlú ìdáwó láyé àmọ́ wà ní láàyè púpọ̀ ní ọmọ nìyẹn yóò fẹ́ yìí o ọlọ́nkọ́ mọ́kìnrin àtẹ̀yìn ọmọ ẹni tí ó pè é lù kí ni ìdánwò táwọn yìí ìdánwò tí ó dùn léèrè mẹ́ta lọ nínú àdìsí bọ́lẹ́sẹ̀ lẹ̀ sọ̀hábì ànábì ńláńlá ni àgbàrá òbẹ̀nà àwọn ọlọ́kọ́mọ́sá àbáwáyé ọ̀nù sí àti gbogbo àwọn aṣáájú wa dáadáa àwọn sọ̀hábì ànábì wa Muhammad sọ̀tọ̀tọ̀ wọ́n ní mo wà pẹ̀lú ànábì ńlọ kan tí mùsùlùmí kan sí kò padà tó kú àwọn àgbẹ̀ àti ń sìn agbésínú sàárè kan anabi sallallahu alaihi wa sallam ni wọn sọ fún wa pé gbogbo òkú tí wọn bá gbé sínú sàárè báyìí wọn bí ń béèrè mẹ́ta o ibi ìdáhùn rẹ ni o ti mọ bí ọ̀rọ̀ wọn já sí ìyẹn ni pé kìí ṣèjọ àti kìí ṣèjọ àlìkìyàmà lọmọ lóògùn mọ rẹ kìí ṣèjọ àlìkìyàmà lọmọ àlìjẹ lóògùn mọ rẹ the fourth day tó ń kálukú bá ti wọnú lẹ̀ sùn ní òbí máa di ọ̀hún kò sí látàrí kíni ìdáhùn rẹ̀ ti béèrè mẹ́ta péré pẹ̀lú ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí òun mọ̀ wá ní ìbéèrè tọ́lọ̀ ti fi expo hàn wá tó ti sọ fún wa pé nǹkan ìdín nì èsì rẹ̀ ní akókò rẹ̀ ní. àmọ́ kọ́lá mi àti yóò sọ lọ́gbà wà lọ́wọ́ gbogbo ẹni tí ọba jẹ́ mú mi ní òdodo tó ti pé ọmọ lẹ́yìn ní ànábì mi nígbà tí wọn fẹ́ wọn jẹ ẹ̀kọ́ ní ọmọ dáhùn ní ọba tó ń bí àfìsì mi ní ọba tó ń bí èsì mi. ànábì náà mẹ ẹ rẹ ní tọ́ba jẹ́ mọ̀nàbì yìí tó ti pé ní àṣẹ mùsùlùmí lọ́sàn-án àṣẹ nǹkan míì lóru àbí bó ti wú ni làá ṣe mọ̀ ní ẹni à ẹ mẹ́sẹ̀ ṣe báyìí báyìí lọ́lọ́run fẹ́ gá ìmílẹ̀ bàdí bàdí wọn ṣe mọ̀ ìyẹn ni pé kí òṣèlú ẹ̀sìn tọ́lọ́run fi rán wọn ànábì sọ̀tọ̀tọ̀ àwọn ànábì lóhùn náà wọ́n máa ń sàkó ní ilé dáhùn ìbéèrè tí mọ́lọ́lọ́ ní fi hàn yẹn látàyé ànábì wọn ń describe oúnjẹ náà pé bó ni mànáfi tí ó ti dé ńjọ náà ànábì ni yọ ọmọ pé ha ha láàdì gbígbà tí nǹkan sápá ìlérí ìwọ náà máa ń tọ́ ọmọ pé a ah, kí ni mo lè máa kọ́là mo fi ké láàárọ̀ yìí kọ́là mo lè bá ìjẹ àmọ́ ìjẹ ẹ̀nẹ́bí ànábì ní bọ́rọ̀ mọ̀ náà kí ó ti rí mu kọ́là nu àdéhùn yá ànábì ní kọ́là yóò fún máa sọ pé tẹ̀mí ẹ̀tún náà ṣe yẹ kó ló náà ṣe ìkànnfà kóòtù nígbà mo wà láyé ìlú náà mo gbọ́ jẹ́ yìí mo gbọ́ ohun táwọn òun ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí òun ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ àgbẹ̀bẹ̀ adámọ̀ ipò tí wọ́n bára wọn ni jàmá mùsùlùmí ẹ̀wọ̀n ajá múra láti sìn ìbéèrè inú sàárè wàlá ìtòjú kwẹ́sẹ̀ǹtì mẹ́ta lọ àmọ́ta ní òyìn dáhùn òun lẹni tọ́jú ọmọ lẹ́yìn ànẹ́bí ta sọlọ lọ́wọ́ àlùfẹ́ tí ń tẹ̀lé tọ́lọ́hùn kọ́dà kò ní ìdìbò pé lárúbáwá lárúbáwá wọn ò fi bí yóò dìbò dáhùn àjẹpẹ́ ìdí ń bẹ lára èmi àti wọn òun ni ìbéèrè yìí ṣe ìbéèrè ẹ̀dàkùn bàbá sáàtì kó onímọ̀ tó ní ẹ̀ka nǹkan ọ̀sẹ̀ lọ ha wàlá ẹ̀kọ́ rẹ̀ ọ̀là mẹ́bi ní ha ha mọ̀nẹ́bì tí ó mọ̀ sí ẹ̀ ẹ̀ ní mo mọ kíní yìí nígbà tó fẹ́ rẹ̀ ọ̀bá lọ bẹ́ẹ̀ ẹ̀dàkùn jàmá mùsùlùmí ìbéèrè yìí mẹ́ta ni o kí là kọ́kọ́ béèrè máa ń rọ bùkà wọn ó bì ní wọn ó bì wọ pé alọ́lọ́run tó sùn láyé máa ń rọ bùkà alọ́lọ́run tó gbáyé sìn. eléyìí ìbéèrè tọrọ òní èsì rẹ ọyẹ kó lè kó lè yẹn lè ha ya ọlọ́run ni àmọ́ wà láàyè lẹ́yìn ọba sin lọ́run lóòótọ́ nígbà mẹ́rin nínú kò ní rí i o kò ní rí i o bàbá ìpè nǹkan míì lè ń sìn tí ń sìn ń parọ́ ọmọ èèyàn gbóhùn ń sin lọ́hùn gbogbo ẹni tó ní nǹkan míì ti ń tọ́kù ó lé ní kọ̀rọ̀ gbogbo ẹni tó ti fẹ́ dẹ ẹgbẹ́ rẹ̀ lọ́lọ́hùn ẹ̀ kọ́dà gbogbo ẹni tó ti powó ní sìn ọlọ́run tiẹ̀ lánàá ìyẹn ni pé gbogbo ẹni tí ì bá ti pé rọ́bù olúwọ́ ọba ọ̀gbọ́n ọ̀nà ọba tó gbà kó ń lọ lọ́hùn bí kájínà yìí ti kiri tó ń tọrọ ọ̀rọ̀ tó lẹ́nu kí nìyẹn pé Allah kò ní rí bí o ànábì ló ń lọ bóòlù ẹni ìlú ti wá múra dábì rírù dáhùn dábì rí mú wa òun ni kí lódodo kó ti pé ń gbọ wà láyé Allah yìí òun lọ́lọ́run rẹ̀ àbírí kan sí lẹ́yìn lẹ́yìn inú ma kò sí kọ̀tẹ́tù kan lẹ́yìn àpò àbí kó ti pé ní Allah ọlọ́wọ́ ọba tó jẹ́ Allah òun náà lọ́ba tó ọjọ́ ìfún láyé bó la bí jọ́ ìfún ọlọ́run tó jẹ́ Allah. tu'minu bi rububiyyatihi wa tu'minu bi uluhiyyatihi wa tuwahhiduhu bi asma'ihi wa sifatihi. ọgbà pọ́lọ́ ńlọba tí ṣe nǹkan àkọ́kọ́ nù. nǹkan bá ló fi èyí tí ọba gbọ́ ti wò wú ní ẹnìkan kọ́ gbogbo ẹni tí ọjà rẹ ọlọ tí ń ronú pé a ah, àwọn tí nínú ìgbẹ́ ń yẹ kọ̀gbà bọ́lọ̀ lọ́lọ́mù gbogbo ẹni tí ìyàwó rẹ fẹ́ bọ́lọ̀ wọn tó ń gbàdúrà rẹ tí ò síbi jọ wọ̀ kọ́dà wọn a máa kó ewu kẹ́lẹ́ Yorùbá yìí wọn ní kíníkan làwọn fi wọ́ ọmọ kíníkan làwọn fi wò gbogbo ẹni ọba wọ́ ọmọ pẹ̀lú kíníkan yàtọ̀ ọlọ́run ọ̀gbà fóun lọ́lọ́run àwọn kíní ìní ọmọ dáhùn léèrè láàrọ̀ ọmọ àgbẹ̀dẹ̀ àdámọ̀ kìí ṣe tó yàn á bọ́ ha ọ́n gbà pé bọ́ọ̀ bá ti bẹ̀rẹ̀ òun là lẹ́bi wí èkó ni mo náà ti sẹ́mi ètò náà mo gbọ́ ọgbà mo wà láyé mo gbọ́ kínní yìí báwọn èèyàn máa ń wí àgbàdà kò ní rí wí ẹ dákun jàmá mùsùlùmí bọ́ọ̀ bá fẹ́ kọ́ lẹ̀ lẹ́nu rẹ ọlọ́wọ́n ọjọ́ lẹ̀ lẹ́nu èmi àti wọ́ ní a ọ́kẹ́ máa ń rọ̀ búkà ta lóluwà rẹ àfikọ́jẹ́ pé lódodo ọlọ́wọ́n àlọ́ òluwà rẹ bó ní o ti tó luwa rẹ òun ń kà fún ọ tó mẹnu bí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tẹ́ni jẹ́ bọ́lọ̀ ní ọ̀bù òun lọ́ba tó ṣe pé lọ́ba ṣe ló ṣe òun nìkan ni kó ní yẹ́ẹ̀sì kó jẹ́ yẹ́ẹ̀sì gbogbo ayé gan bá ní yẹ́ẹ̀sì bọ́lọ̀ ń bá ní lóòlóò ni bẹ́ẹ̀yàn bá tó jọ́sẹ̀ yẹn bá tó rí ọlọ́run bẹ́ẹ̀ à mọ sáré kíní yẹn ọlọ́run ọwọ́ mi bá ọgbà bọ́lọ̀ lọ́wọ́ ìjọba mọ́sálì rẹ̀ ọwọ́ mi ọ̀tẹ́ ọ̀pọ̀ kan sọ́dọ̀ ọlọ́run pé kò wù mí eléyìí kọ́kọ́ yẹn fi mọ̀ pé àrọ́bù máa ń rọ̀bù kàtá lólúwọ́ ọba rẹ̀ ọ̀tún nínú bí ìyá ti bàbá wa rí bẹ́ẹ̀ nìkan ní nǹkan yìí kí ló ń fi ọ̀nà kejì ní o a máa ọ̀nà kejì tu'minu bí uluhiyyatihi azza wa jalla má ti nǹkan mìíràn má jọ fún nǹkan mìíràn má ti bá dàrẹ má fi nǹkan kan mìíràn yàtí kọ́lọ́ bá bàbá sọ̀rọ̀ yìí bàbá nǹkan mìíràn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń wá mọ́sálásí yóò dá ẹ̀rí oúnjẹ ni ni ọlọ́run náà lòún sìn. ló fi nídìí àlàyé ẹ̀rí tí ń jẹ́ má ti nǹkan mí lẹ́yìn ọlọ́run ni pé ẹ̀tọ́ ọkọ ọlọ́run má ti fún nǹkan mí sọmárì rẹ̀ ó ń torí pé tí àwọn èèyàn bá gbọ́ ilé yìí àkáyìn èèyàn lónìí bẹ́ẹ̀ bá tí aṣọ lọ́pọ̀lọpọ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ eégún lẹ̀ Yorùbá Abdullahi Abdulrahman ni wọ́n sọ kò sì yí kọ padà bẹ́ẹ̀ bá sáfọ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbẹ́yọ̀ gbàdámẹ́jì búzàrí ó kọ tí ń jẹ́ nù àmọ́kọ́ mọ̀ pé bẹ́ẹ̀ bá dín sí náà kò sí nǹkan mímọ́ o ọ̀rọ̀ tọ́lọ́mù ọlọ́run ọ̀gá àká jẹ́ nsìn kí n tó ṣe nǹkan míì ọdún sí ìjọba sí ọ nínú hadith mi tó lẹ́sẹ̀lẹ́ kọ́lá nàbí kọ́lá nàbí sallallahu alaihi wa sallam bí ìmọ̀ nínú àbíyí ká nẹ́bí gbà wá látọ̀dọ̀ ọlọ́run tá à ń pè ní àbíyí kókó tì ọlọ́run ní àná àgbẹ̀nà ṣòro káà ní ṣe. bá a bá pé nìkan ní pátínà dáàbò nǹkan pọ̀ mọ́ nǹkan èmi rọrọ̀ kọjá gbogbo ẹ̀. من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه ọlọ́run ní mo tó mo tó mo tó tán ọlọ́run ní ọlọ́run ní gbogbo ẹni ọba ṣe nǹkan kan tó fi sùn ẹ̀mí ọlọ́run tó tún wá fi díẹ̀ fẹ́ lómi ẹ̀ ń pọ̀ wọn àti tó sùn tó fi kì í tó fi kùn mí ẹ̀ ń pa wọn ti fún àwọn èmi ò ní ìdíyẹ ẹ̀dá pẹ̀lú agbélé yìí bẹ́ẹ̀ máa ń pé sùn lọ́run ìyẹn ni pé sùn lọ́run nìkan ọ̀gbọ́dọ̀ fún sùn kàn mí àgbọ́dọ̀ bá mùsùlùmí ń di ọ̀sùn di oòrò àgbọ́dọ̀ bá mùsùlùmí ń di òòṣà kọ́dà àṣà àdílé tọ́ba ti ní pé a. Ah, àgbọ̀rọ̀ mọ́tẹ́lẹ̀ yìí àgbọ̀rọ̀ mọ́fọmi sí kíní kan à àbí kí wọ́n bá dijọ́ bí àkọ́kọ́ jẹ ẹṣu àwọn kan là á lọ gbé fún wọ́n ti ta kọ̀ọ̀kan òfin ìlú mọ́ọ̀lù àǹtọ̀rọ̀ wọ́n ti ta kọ̀ọ̀kan ń pè ní fọlọ́ọ̀nù kán olùrẹ́sìn ẹ̀dá fún ìbáàdà tí ó wúlò fọ́ máa nẹ́bí ádámà òun lè jẹ́ fọlọ́ọ̀nù kan ló fi sọ̀rọ̀ ọlọ́run lè ní ìsọba àgbà díẹ̀ kọ́ lè ní ìsọba àgbà ninety nine percent àmọ́ orí wà nù tó kù yìí èmi náà láwọn tó ti ń fi wárí fún ọlọ́run mímú wà nù rẹ̀ ń ná ọ̀lẹ́ pọ̀ máwọn tó lọ fi wárí fún mi ọwọ́ pé ìkọ́nsíkọ́nsì ẹ̀ láti ṣe àmọ́ ọlọ́mọdé ní àtẹ̀yìn ọlọ́mọdé wà ládọ́run ló tọ́ ẹ̀rí náà lẹ kẹta tí alọ́wọ́ irọ̀ lẹ́nu mùsùlùmí láti rí alimami bi asina ìlà ìwọ̀sùfà òun ká láwọn ọkọ̀ kan kọ́ gbàpọ́lọ̀ láwọn ròyìn kan òun náà ni ó fi ròyìn lọ́dún ròyìn ẹ̀dá mi. gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa sọ á ṣe bá sàwọn bàbá ayé wọn ọ̀tá dídá tàbí ń jẹrẹ ọlọ́run ní ń jẹ báwọn ó kí ọlọ́run lọ́mọ bí kì í. á ẹ̀yin tó ẹja rí àwọn dá ẹ̀yin tó ẹjọ́ yín gbà wọn là ọlọ́run ní ń jẹ bẹ́ẹ̀ ní gbogbo àwọn ó kọ tòun àti ròyìn tòun ọlọ́run ròyìn ẹ̀dá ọ̀tá. at the same time ẹ má fò kọ kó kọ wọn náà kí ni mùsùlùmí bá débi o ṣe o o ṣe bàbá ọlọ́run á gbogbo tí òye lọ́wọ́ o ọlọ́kọ̀ bá gbé ní àtẹ̀yìn o ǹjẹ́ wọ́n bá ń ti wá pé mọ́rùn búkà ká lè وأستغفر الله ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أدبه الوباء وليس فيه عليكم كلام أتعالى رقبة نبوة محمد صلى الله عليه وسلم أدبه وعلى آله وصحبه gbogbo ẹtí máa ń tẹ̀lé lánàá nàbí náà jọ̀gẹ̀dẹ̀ jọ̀gẹ̀dẹ̀ àgbéyàmà kúlọ̀ mọ́tà kàwá náà fún wa o àwọn ọmọ àmì. ẹ̀yọ́ máa yá àánú mùsùlùmí ọ̀rọ̀ ń tà ń sọ fúnra wa ní ìdánwò téèyàn máa kwẹ́sán sí ẹ̀kọ́ tó di jọ́ ìdánwò èéfé tí ó fèèlì ọ̀run tá ń bára wa sọ. ẹ̀rí gbogbo ń tí wí èé ṣe pé lọ́rùn lèwọ́ tó mọ̀ ilẹ̀ mìíràn sọ̀dọ̀ lọ́wọ́ àlọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òní má má nà fi jù wọ́n bí ní wọ́n bí ọ́ nù sàárè sábì ẹ̀ lọ́lọ́run má jọ kálá nẹ́bì rẹ̀ gbogbo ẹni ọba ti pé Muhammad lọ́tẹ̀lé mí muharu mí mudali yóò ní sọ̀rọ̀ lẹ́nu àmọ́ wà láàyè gbogbo ẹjọ́ tẹ̀lé ànábì kò ní rí Muhammad yóò òní bẹ́ẹ̀ nù náà bẹ́ẹ̀ pé yọ ọmọ pé ha ha náà àti nígbà tí nǹkan sápá yìí kéde pé kò mọ Muhammad kéde kó lè kódò lè bí mọtò sọ Muhammad àmọ́ kò ní lè fi mú wa o méjì tó ní pé ní tó ṣe ọ̀tọ̀ lẹ àlẹ́ ìkọlọ́tọ̀ torí ẹ̀ dákun jẹ̀ máa mùsùlùmí bẹ́ẹ̀ ọba jẹ́ mùsùlùmí tí ó rí ti mú wa ńjọ ó fi ń béèrè àbíkọ́ ọjọ́ ọmọlẹ́yìn àlẹ́ yìí sọ́ọ̀lọ́ lọ́wọ́ àlè bóòlù àti ọjọ́ ọmọlẹ́yìn àlẹ́ kò ṣòro àwọn afa sọmọra ìṣe sọńdà ẹdùn mẹ́ta pé ọ̀hátùhù fíìmà àmà wàṣìnàbù máa náà ànú wàgbẹ́jà wà ńlá yóò ìbàdàn wọ́ọ̀hù ìlà bímà ṣáà. bọ́ bá fẹ́ jọmọ lẹ́yìn ànábì káàkiri mójútó mẹ́ta yìí ọ̀hátùhù fíìmà àmà ńjọ bá ti gbọ́ pé ànábì ló ní àṣẹ nǹkan báyìí ó pẹ́wẹ́ lò bọ́ bá jẹ́ mùsùlùmí. ó ti wá ní àṣẹ bẹ́ẹ̀ àkọlẹ̀ lómi ọmọ sọ̀rọ̀ òmùgọ̀ lẹ́nu pé a bára bá nàbì mẹ́ máa ń bẹ láyé lásìkò tá a wà yìí àti ó ti ń di yìí o ọ̀tọ́ kà fún ọ̀tẹ̀lé o ọ̀ àtúhù bíi máa àmà. wọ́n wí fún ọ pé ìyàwó rẹ̀ ti ń síra lẹ̀ yìí ti ń sí ẹsẹ̀ lẹ̀ ti ń sí ayé alẹ̀ ànábì ni wọ́n wò ó òyìn àtẹnijọ́ lọ nílẹ̀ ẹnijọ́ ẹgbẹ́ ní kíní ni ṣé láyé òde ní nàìjíríà náà lèyìn tí wọn máa wọrú aṣọ gbẹrẹ ọ̀dọ̀ ọmọlẹ́yìn ànábì o ẹ̀dá kan nké yẹ èyí bí láyé ìyá àmà ní abájú ọpẹ ta lọ́lọ́run náà sí ọ tó fi lè pé Muhammad òun ni kò tẹ̀lé o bá a sì ṣe tẹ̀lé ànábì ni pé gbogbo òfẹ nu wákàtí lẹ á ìjọba yìí ló wù ní ṣe lọ́kàn ìmáàmù wa wí fún àbá àbá mi ìlú kan ká bàbá ń tẹ̀sí lẹ́fẹ̀ẹ́ ṣe gbàgbà gbàgbà yìí. bọ́ bá fẹ́ jẹ́mi tí ó pé Muhammad ọlọ́run sí ní àdúgbò ọgbà o àwọn sọ̀hájà lẹ́bùn Muhammad sọ̀rọ̀ báwọn ti rí inú tí wọ́n fi inú ìtàtọ́ àwọn sọ̀hájà máa mú títẹ́lẹ̀ ńgbà tọ́lọ̀ wọ̀ èkú fún wọn níjọ́ tá a fẹ́ dé ibẹ̀ máa mú sí ma wọ́n lẹ́nu ó gbé tiẹ̀ ti rọ́ aha àbọ̀rọ̀ sínú kọ́ọ̀pù tọ́fẹ́ gbé yọ ọwọ́ tó gbé lọ́wọ́ wọ́n ní gbogbo ògbóró mẹ́dínà wà ń sàn bí àgbà afọ́tí ẹni jẹ́ ń bẹ nínú àmọ́ nínú ilé rẹ̀ ọgbọ́ adé ẹ̀fọ́ dànù àwọn èyí dúró de nǹkan mí ìgbà bí wọ́n bá ti gbọ́ pé ànábì yìí bẹ́ẹ̀yàn bá fẹ́ jẹ́ ní kí wọ́n bí gbé ta lọ lọ́rùn rántí ọtí ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ àbíkọ́ ṣe pọ̀ ń tẹ̀lé ànábì tààrà ọlọ́run sì ti dúró yọ ọdún mẹ́jọ ẹrú ọkọ̀ láyé kàlífò náà ìnáfẹ́ ìlànà ànábì ò ní parí láti ẹ̀kẹ́ ẹ̀sìn nǹkan tí wọ́n gbára ní ọ̀há ni mo garanti ẹ̀ kí ló tún kù dá wá bí ẹ̀ á tó bá ní àti nǹkan tá lè ṣe ń kọ́ wọn láì tó ní ń lágbára tó ń lò ń dá yìí òun máa ń léṣe òun máa ń léṣe ká òun bàbá ti ń gbogbo kọ́lá nàbí yìí sọ̀lọ̀ lọ́wọ́ àmì ọ̀sẹ̀ à òbí sí ọlọ́run kíkẹ́ àti ọlọ́run bá a sọ báyìí pé káàtì máa gbà mí o ẹ̀jẹ̀ tó ké kàdé ní. àwọn sọ hábẹ́ alábọ̀ Muhammad sọ̀rọ̀ náà ọ̀sẹ̀lẹ̀ ibi èmi rẹ kọjú sí nísìnyí tá à ń fi wọn ibẹ̀ wọn ń kẹ́yìn sí nípìnlẹ̀ wọn ibi akọjú sí kíbílà wà ní ibẹ̀ wọn kẹ́yìn sí kẹ́wọn. nígbà sí ibi sí ẹkọjú sí ibi tí àwọn kankan ló ti sọ lóòdà sí mọ́sídìí kùbá wọ́n pe mọ́sálásí kẹ́yìn mọ́sálásí kùbá ọlọ́wọ́ ṣe dídé bẹ̀rọ ẹni kọ̀ọ̀kan wa náà mẹ́jọ̀rọ̀ mẹ́jìnà wọn làwọn kan kírun lọ́wọ́ nínú àkùbá ẹnìkan sì fi gbọ́ látàlẹ́ àná òun wà mọ́sálásí ìtànẹ́bí sọ̀tàn sọ̀tàn pé ibi à ń kẹ́yìn títẹ́lẹ̀ ni wọ́n ní a máa kọjú sí bàbá wọ nínú mọ́sálásí báyìí ọba àti ebi wọn kọjú sí lánàá wọn náà àti jẹ ẹka náà wọn ti ń kọjú sí nígbà ń kéde fún wọn láti ẹnu ọ̀nà lórí òun wọn wá jẹ mọ́ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ kọjú sí mo kí òun bàbá ànábì lálẹ́ àná o wọn ti kẹ̀yìn síbẹ̀ wàlá ìwọlé ìran ọ̀yìn náà wọn ti yí padà wọn ò pé àtàlà mi lè yẹ sẹ́yìn bá fẹ́ jọ́ ọmọ lẹ́yìn ànábì àbí kò rí bẹ́ẹ̀ o wọ́n ṣe náà gbọ́ fún wọn

èmi rẹ àlọ́nà kan tá a lè fi kílèmù kọ́ ló ń bá wa sọ̀rọ̀ bí báyìí lòun fẹ́ tú ànábì rẹ sọ̀rọ̀ lọ. èyí ti dín wàá máa kí òun lọ́nà kan tá a nàbí òkú èyí ti dín máa dá nàbí làkàn fáwọn èèyàn tá a nàbí ọ̀dá mi rẹ èyí ti dín máa sàbíkìrì tèmi lọ́nà kan tá òṣèlú ẹ̀ ń gbà bá nàbí lòdì sí ọlọ́run ọlọ́run mọ́tò mi lẹ́ kọ́ ìsìláàmù tá à ń pè lónìí nǹkan tó ń náà mọ bí ọpẹ yìí ìsìláàmù pé ìgbà lónìí wà náà ìgbà náà bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ bá ń bẹ nǹkan mi wò ní mọ́sálásí ni Ọlọ́run bò mí ẹ̀yin gan máa rí pé àwọn èké ní mọ́sálásí ti wà bẹ́ẹ̀ bá tó débù ní ọ̀tọ̀ lè dẹ bá bẹ́ẹ̀ ọ̀kan lọ́lọ́run yọrọ àlẹbí sọgbọgbọ ọsọlá bẹ́ẹ̀ bá fẹ́ẹ̀ ṣe ìsìláàmù máa béèrè pé ẹ dákun sí bá nàbì ti kékeré yìí mẹ́tàdáda lẹ́sìn òjòlè kó kéré àkókò yìí abẹ́rú wọn bá sùtánù wọn sàánù ọ̀rọ̀ kọ́ mọ́tà àti wọn mùsùlùmí tààrà kó lè tó ìpè ń jọ wọn bá ń bi wá láwọn àgbẹ̀rẹ̀ yìí bó ti rọrùn yìí lọ́lọ́run ó fi alẹ́ máa retí mu wa àmọ́ lọ́n kìlọ̀ fún wa o ànábi kì wá lọ o ìpè tí ó jọ rọrùn òun làwọn tí mo kàkà lè fún wa yìí o òun ní ká jẹ́ pa àmọ́ lọ́n lọ́lọ́run ní tààrà ká sì mọ̀ pa ànábi òjì sí ọlọ́run kama dáadáa lẹ́sìn kama sẹ̀bọ kama mú nǹkan mi pẹ̀lú ọlọ́run ọlọ́run kọ́ mọ́tà àti ọlọ́run kí ni àjẹyìn o اللهم انصر من نصر هذا الدين واقبل اللهم من قبل الإسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك عبد الله سبحانه وتعالى mọ́ṣáláṣí wa tá a ti ń kírun yìí ẹnìkan ni ó gbé kalẹ̀ ó fi ṣètò ọlọ́run ọlọ́nkọ́ máa sá gbà lẹ́sìn fún ọlọ́nkọ́ máa sá gbà lẹ́sìn fún ọlọ́nkọ́ sàlékún àtìkì tiẹ̀ náà kọ́sàlékún àtìkì àwa tá à ń kí òun bẹ̀ náà báwa ti ń kí òun bẹ kí ẹnìkan kọ́ kalẹ̀ yìí ọlọ́mọ tá a tún bẹ̀ fẹ́ nìkan kan gbogbo àwa náà láti rí dépò táwa náà gba ibi báyìí wọ́n fẹ́ máa kí òun bẹ̀ wọ̀ níbi wọ́n ti ń kí òun ẹ̀jẹ̀ nǹkan mọ́sálásí bẹ̀rẹ̀ lá tọ́ kọ́ntorí tó lọ́n ara ń wa sọ lónìí náà ó ní ìjòkó yìí ipe nìyí máa pàṣẹ rẹ̀ ò ní jòkó tì í wípé a ẹnjẹ ń bá fẹ́ ní kọ́ wọlé ẹnjẹ ń bá bí ọ jáde ó fi ilẹ̀ tí gbogbo ẹni ọba fẹ́ ṣe tọ́lọ̀ àyè ń bẹ ẹni tá a lè fi ọmọ wọlé lẹni tó bá fẹ́ ṣe nǹkan ní ti ṣe tọ́lọ̀ ọlọ́wọ́ ti bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ ajé ká kọ́ kọlù báyìí lọ ẹ̀ẹ́dẹ́ á gbìyànjú ládùúgbò wa yìí bọ́yá kéré ló ń kà ní mùsùlùmí lọ́pàá àmọ́ àwọn mùsùlùmí náà kú ẹ kí wọ́n mọ̀ pé mọ́sálásí ti wà ń bí mọ́sálásí yìí ti ṣe fún jàmbá kan kìí ṣe fún ìjọ kan kìí ṣe fún ẹgbẹ́ kan lillahi wa li rasulihi sallallahu alayhi wa sallam. اللهم تعالى عليكم اللهم انصر الداعين الى كتابك وسنه نبيك صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على اعدائهم اعداء الدين اللهم انصر إخواننا المضطهدين في كل مكان وانصرهم على أعدائك أعداء الدين إنك على نصرهم لقدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين